now ṣé wá rà àwọn nǹkan tí mo tò ó lẹ́yìn ó tó lẹ́rìí fún ẹni tí ń wá ẹ̀rí fún wípé a gbọ́dọ̀ ṣe ìkọ́ mọ̀tẹ́lé irun pípé mùbáṣára a gbọ́dọ̀ ṣe ìkọ́ mọ̀ tẹ̀lé irun pípé lọ́gán tí wọ́n pè irun tán ó sì tó lẹ́rìí náà wọ́n pèrò tán ó ṣe sàlátù ibrahimiya ó ṣe àlùwàzílà ó tún tọrọ àdúrà tó bá tún tó bá tún fẹ́ kámọ́tì ìwà tún sọ pé rákà méjì tún wá ń bẹ láàrin ìrun pípè àti ìkọ́ọ́mà ìrun kọ̀ọ̀kan láì yọ ìrun mọ́gíríbì sílẹ̀ ló fi gá sí wípé kò sóòkọ kan tá a lè pe kẹ́ẹ̀pẹ̀rún tán lójú ẹsẹ̀ kẹsì sì kọ́ mọ̀ lé bí kò ṣe ìyapa súnà ànábì wà ìyapa súnà ànábì ó ní technical name kí ni technical name ẹ̀ alibidia mukhalafatu rasul tusamma bilibidia ìyapa ànábì pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìjọsìn orúkọ tí wọ́n sọ ọ́ ó ní bìdìà torí náà mo rọ gbogbo wa pàápàá jùlọ ìrun mọ́gíríbì wa tá a bá ti pè ìrun mọ́gíríbì tán ó kéré parí ìṣẹ́jú mẹ́wàá a gbọ́dọ̀ fi ilẹ̀ àkọ́kọ́ náà ìrun tẹ́ ẹ pè ní ọ̀tá àwọn kan dì kan láti máa ṣẹ̀ṣẹ̀ bọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ̀rù tiwọn náà mọ́ o torí pé ìrun tẹ́ ẹ pè lè ẹ̀yìn láàánú ìdòkú wákìtì sọ́lá ẹ pèrún láti fi kéde pé àsìkò òun ti wọlé o tá a fẹ́ kí ẹni tẹ́ ẹ ké sí sẹ́ẹ̀ni dúró dé ni ẹ dúró dé so àsìkò tí èsì àlùwàlà àsìkò tí èsì àwọn àdúrà wọ̀nyẹn àsìkò tí ó fi ṣe ó kéré parí rákà méjì ẹ gbọ́dọ̀ fi ilẹ̀ gbogbo rẹ̀ tá a bá sì papọ̀ a rí pé yóò tó ten minutes ní ìṣirò tiwa yóò tó ten minutes torí náà súnà ànábì tó rinlẹ̀ òun ni pé irun kọ̀ọ̀kan àsìkò ọmọ rẹ̀ ó wà mufassal ó gbọ́dọ̀ ní àlàfo ẹ gbọ́dọ̀ jàn án pọ̀ ẹ gbọ́dọ̀ jàn án pọ̀ so aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa láyé àti ní àlìkìyàmà ẹ jẹ́ ká dúró lórí adi seventy four adi seventy four. mo kí ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa lórí ètò live tẹ àti wo tẹ àti gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí a kà jáde láti inú umuda mo wá fẹ́ tún kí ẹnikẹ́ni nínú àwa mùsùlùmí ká má máa fi àsìkò wa àti owó wa ṣòfò lórí social media pẹ̀lú gbígbọ́ ọ̀rọ̀ eléyìí tí kò ní lékún àgbọ́yé ẹ̀sìn wa àmọ́ tí wọ́n ń pò náà ní wáàsí tí wọ́n sì ń pe àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní àfáà tó ga sí pé kí ni ń lọ kí ni ń ṣẹlẹ̀ òun ló kù òun kálukú kù tí ń sọ tàbí ẹ̀wẹ́ àwo lágbájá o ẹ̀wẹ́ àwo o tọrọ wá síwájú ẹ̀wẹ́ àwò láìsí léegun. ìjókòó ti rú àwọn bẹ́ẹ̀ lórí social media ó léwu púpọ̀ ó léwu púpọ̀ àkọ́kọ́ náà a gbọ́dọ̀ mọ̀ tó ń pè ní wáàsì àlè àlè òun ti ń jẹ́ wáàzì òun náà ni amúrúbìlì màrúf wà náà yú ànilẹ̀mùnkà yóò máa jẹ́ ìpàṣẹ dáadáa àti ìkọ̀bàjẹ́ tọ́ba tí a ga sí wípé wáàsí tiwa tá à ń ṣe tàbí wáàsí tiwa tẹ́ ń gbọ́ kò dúró sórí ẹ̀ka méjèèjì yẹn ó ti di nǹkan míì o ó ti di nǹkan míì bákan náà sì ni pé tẹ́nikẹ́ni bá lóun gbégbá wáàsí kalẹ̀ tí o jẹ́ mọ́ amúrúbìlì tí o sì jẹ́ mọ́ náájú alẹ́lì ìwọ fún ara rẹ ṣé fà ọ̀ pé kò wá wò ni sọ́wọ́ ọ ni kò wọ́ ọ̀nà ìwọ fún ara rẹ ló ń darí sẹ́ẹ̀tì rẹ̀ ìwọ ló fọ́lọ̀ orú ẹni bẹ́ẹ̀ bá dọjọ́ àlèkìyàmà yóò ní sóun pè ọ́ a jẹ́ pé ìwọ ohun tó fẹ́ gbọ́ ló ń gbọ́ ohun tó fẹ́ gbọ́ ó ló fi owó wa ṣòfò lórí íńtánẹ́ẹ̀tì mọ́ nísìn àwọn kan ti wà pẹ̀lú wa láti gbàdá ti bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án kì í ṣe owó ni àwọn íńtánẹ́ẹ̀tì ń já lọ́wọ́ wa ìjó ti so tábà wá fẹ́ wá gbọ́ wá sí ẹjọ́ ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ògìsí ọlọ́run ọ̀rọ̀ àwọn wùlámà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àti tògìṣẹ́ rẹ̀ fún wa ẹnìkan ló gò ẹnìkan ni ògò ẹnìkan ló dé ẹnìkan ló lọ gbogbo òyìn ẹ má jẹ́ ká fi àsìkò wa ṣòfò lórí ẹ̀ ẹnìkan kan ò jẹ́ nìkan kan ń pa láti fọ́lù ẹnikẹ́ni so ẹni tó wù ọ́ ìwọ náà fọ́lù ẹni tó wù ọ́ ló like ẹni tó wù ọ́ ló ṣíà prógrámù rẹ̀ ẹ̀ka máa rántí pé gbogbo tó ń kálukú ń gbọ́ tí ń wò àti tó ń kálukú ń sọ lórí social media tó di tajá tẹran yìí ó dúró de kó wá lọ́jọ́ àlekèyàmà ó dúró de kó wá ní ọjọ́ àlekèyàmà aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣeun lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa. òní ni twenty nine according to basim baabo sunday yomani ahad òní twenty nine oṣù kejìlá ọdún fourteen forty two alẹ́ tí ń bọ̀ yìí ní alẹ́ monday tí wọ́n bá rí oṣù Monday máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí wọn ò bá rí oṣù Monday máa jẹ́ ìparí ọgbọ̀njọ́ fún oṣù lólẹ̀ ìjà èyíkéyìí torí ó jẹ́ ẹnu méjèèjì ó ti ń túmọ̀ sí wípé ọdún 1442 ó ń lọ sópin ọdún 1442 ó ń lọ sí òpin fún ìwọ tó lérò pé àwa mùsùlùmí a ní ọdún tiwa a ní ọdún tiwa o dídà ló dà lọmọ dẹ̀gbẹ́ o ẹ̀gbẹ́ kìí ṣe ilé ọmọ o ọ̀rọ̀ àwa mùsùlùmí ó dẹ̀gbẹ́ ó dagun ọwọ́ lórílẹ̀‐èdè nàìjíríà láàfin mọ̀ pé mùsùlùmí ní ọdún tiwọn wọ́n ní oṣù tiwọn tó sì yàtọ̀ gédégbé sí oṣù àti ọdún àwọn kèfèrí àti àwọn mìíràn lágbàlá ayé January to December kọ̀ọ̀kan mùsùlùmí lọ́wọ́ kọ̀ọ̀kan mùsùlùmí lẹ́sẹ̀ kọ̀ọ̀kan wá lọ́wọ́ kọ̀ọ̀kan wá lẹ́sẹ̀ kò fi ọ̀nà kankan kan wá. Ka bí kò ṣe pé a wà ní abẹ́ ìmúnisìn òfin kèfèrí tó là á bọ̀ wá lọ́rùn wípé tẹ́ bá fẹ́ kọ déètì lẹ̀ January to December oníkẹ́ máa lò òfin kèfèrí ló là á bọ̀ wá lọ́rùn ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó o sì fẹ́ péye. nínú ìgbàgbọ́ rẹ tó fẹ́ péye nínú ìgbàgbọ́ rẹ tó ọ̀fẹ́ kọ́rọ̀ rí ó kù síbi ọ̀rọ̀ oṣù àti ọdún o gbọ́dọ̀ mọ̀ wípé oṣù wa méjìlá ni oṣù àkọ́kọ́ muharram oṣù kejì safar oṣù kẹta rọ̀bíẹ́wù al oṣù kẹrin rọ̀bíù asani tàbí rọ̀bíù al-akhar oṣù karùn-ún jùmọ́dá al-ula oṣù kẹfà jùmọ́dá asaniya tàbí jùmọ́dá al the last jùmọ́dá or the second jùmọ́dá oṣù keje ọ̀rọ̀jàb oṣù kẹjọ ṣàbán oṣù kẹsàn-án Ramadan oṣù kẹwàá Shawwal oṣù kọkànlá lulikọ́ádà oṣù kejìlá lulihijja oṣù kejìlá yẹn la wá wà nínú ẹ̀ yìí la sọ pé òní wá jẹ́ twenty nine àwa mùsùlùmí ó yẹ kó yé wa wípé tí option méjì bá wà ńlẹ̀ tó sì di dandan ká mú kan èyí tó bá gẹ̀tọ́ lọ́hùn àti tògìṣẹ́ rẹ̀ la gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ option méjì wá wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ oṣù àtọdún oṣù tọlọ́hùn oṣù tàwọn kèfèrí tọlọ́hùn làwa máa mú ń bẹ̀ àní bá wọn mú tèṣù torí pé làkúm dínukum waliya dín ṣùgbọ́n ìsìláàmù kò rọwọ́ mú ní orílẹ̀-èdè nàìjíríà àwọn mùsùlùmí kan wà nínú orílẹ̀-èdè nàìjíríà ni ìsìláàmù ò rọwọ́ mú pàápàá ní orílẹ̀-èdè nàìjíríà nínú àmì tá a fi mọ̀ pé ah, àwọn mùsùlùmí kan wà nàìjíríà ni ìsìláàmù wọn ò rọwọ́ o òun ni pé àlò oṣù ti Islam oṣù tàwọn gringori òní à ń lò Nàìjíríà so nínú àmì tá a fi mọ̀ pé tẹ́lẹ̀ kan bá ń sọ pé ẹ wọ́n fẹ́ Islamize Nàìjíríà wọ́n kàn ń ṣe propaganda lásán ni Nàìjíríà látàrán tó fi dòní tí ó sì fi dọ̀la January to December òní wọ́n mọ̀ nínú iléeṣẹ́ ìjọba òní wọ́n mọ̀ ní court of law òní wọ́n mọ̀ nílé ìwé òní wọ́n mọ̀ lọ́spítùs òní wọ́n mọ̀ nílé iṣẹ́ òní wọ́n mọ̀ àwọn tí ń tajà òní oṣù tiwa tó jẹ́ oṣù ti Islam ẹnìkan kan ò mọ̀ àfẹnutọ́fẹ́ mọ̀ ọ́ nítorí náà káwa mùsùlùmí máa ní lọ́kàn wípé oṣù tiwa yẹn lóṣù tiwa o ohun tá a bá ní la máa ná ní o ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni pé sẹ́wárọ́sù ti wà yìí òun ló dúró sórí ẹ̀sìn wa òun ló ní ṣèkẹ̀lẹ̀ sìn wa nínú ohun tó fi mọ̀ bẹ́ẹ̀ oṣù kan jẹ́ Ramadan inú oṣù yẹn gan-an la máa ń gba Ramadan àá bẹ̀rẹ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ rẹ̀ àá parí ẹ̀ níparí rẹ̀. kò sí oṣù kan nínú oṣù gíríngorì tá a bẹ̀rẹ̀ rọmọdán wa níbẹ̀rẹ̀ rẹ̀ tá a sì parẹ́ rẹ̀ kò sí rí. bákan náà hajj orígun ẹ̀sìn wa ni orígun karùn oṣù kan bẹ ń jẹ́ oṣù lólehijjá orí oṣù hajj nìyẹn tó sí pé hajj àgìtọ́dún àwọn ẹ̀ àwọn tó láǹfààní láti ṣe wọ́n ti ṣe kọ́lọ́n kọ́ gbà lẹ́sìn fún wọn àwa tá àti rí ṣe kọ́lọ́n ba kó kádàrá àwa náà mára àwọn tí a ṣe hajj náà láyé so ẹ rí i pé oṣù tiwa ó ní í ṣe pẹ̀lú ìjọsìn tiwa ṣe wá rí a gbọ́dọ̀ wá fi nǹkan míì kún nínú àwọn àfikún táwọn èèyàn fi kún lónìí oni ní ọ̀rọ̀ pé a parí ọdún kan a bẹ̀rẹ̀ ọdún míì kọ̀ọ̀kan mọ̀ ni pé today is twenty nine ọ̀la is either thirty twelve fourteen forty two or first first fourteen forty three kò béèrè fún kó march kò béèrè fún kó dá lóúnjẹ kò béèrè fún kọ́ ọmọ kí gbogbo ilé gbogbo àdúgbò ẹ kú ọdún o ẹ̀mí òsè púpọ̀ rẹ o kò béèrè fún kò béèrè fún kó o padìẹ kò béèrè fún kó o pẹran ọdún tí ó béèrè fún kápẹran kákìra wa kú ọdún òun ni ìtúnu àwẹ̀ àti ọdún iléyà lẹ́yìn náà ẹ̀yin mùsùlùmí tẹ́ bá déwájú ọlọ́run tẹ̀síjọ́ ọmọ nàìjíríà tí àkáǹtì yín bá kan àkáǹtì oṣù báwo lẹ sì fẹ́ ṣàkáǹtì yẹn náà torí ẹ ṣàkáǹtì gbogbo nǹkan o báwo lẹ sì fẹ́ ṣàkáǹtì yẹn náà tẹ́ fi lè mórí bọ́. bẹ́ẹ̀ sì ni ṣàkáǹtì yẹn tẹ́mi mọ̀ ni pé nínú ẹ̀mí ẹ kórìíra January to December ẹ kórìíra January to December ẹ gbé sípò làlúrí pé wọ́n làbọ̀ yín lọ́rùn ni ìjọba orílẹ̀-èdè yín ló làbọ̀ yín lọ́rùn ṣùgbọ́n bó ṣe á làbọ̀ yín lọ́rùn náà ẹ tiraka ti yín o ẹ̀yin náà tiraka ti yín ìtiraka ti yín òun náà ni pé njó tiẹ̀ mú oko oṣù gan-an. tọ́ ọ̀bá tí ìmọ̀ ò tí ì tiraka nìyẹn o ọgbọ́dọ̀ mọ oko oṣù wa torí pé oṣù tí ọ̀kan ọmọ by fire by force ọmọ mọ oko oṣù tiwa náà ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ó ní wípé máa fọkàn sí àwọn ìkéde ọjọ́ tá à ń kéde kí wọn náà máa mọ̀ wípé Today's date is 29-12-1442. Máa fọkàn sí i. Ẹ̀yin àfáà tẹ́ ẹ sì wà lórí social media. Tẹ́ ẹ wà lórí social media. Ẹ̀yin náà ẹ máa fọkàn sí i. Òǹkàlùkù ni máa kọ déètì sí prógámù ẹ̀. Òǹkàlùkù ni máa kọ déètì sí prógámù ẹ̀ èyí ṣe tẹ́ ẹ̀ máa kọ déètì ti Islam platform Islam ni èyí ṣe tẹ́ ẹ̀ máa kọ déètì Islam sí àbíjọba tún dín lọ́wọ́ yìí ni jọba ò dín lọ́wọ́ náà ẹ máa kọ déètì Islam sí tẹ́ ẹ bá ti àwọn afẹ́rẹ́ fi ti wọn kún ẹ máa fi sínú àkàmá àmọ́ déètì ti Islam yẹn òní ẹjọ́ rinlẹ̀ lórí prógrámù yìí it is an Islamic platform. Islamic Forum ẹ máa gbé déètì wa hàn fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tí ń wo prógámù yín wọ́n lè máa digest information yẹn pé ok òní ni ọjọ́ báyìí oṣù tá a wà rèé ọdún tá a wà rèé. bákan náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ imams ní mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá ni wọ́n ní lẹ́jà fún owó tí wọ́n máa ń gbà lóṣooṣù fún àtúnṣe mọ́ṣáláṣí àti àwọn nǹkan míì tí wọ́n ti máa ń jẹ mọ́ ìnáwó nára wáyé tẹ tó fi kọ January to December síbẹ̀ wáyé ṣèjọba kankan mú yín tí wọ́n bá wọ mọ́ṣáláṣí yín tí wọ́n bá Muharram sọ́fà rọ̀bì awa rọ̀bì sáni ṣéjọba ó tún mú yín ni ẹ wá gbé ọkọ̀ Janus ẹgbẹ̀wọ̀nù mọ́ṣáláṣí ọkọ̀ Janus ẹgbẹ̀wọ̀nù mọ́ṣáláṣí ẹ mọ̀ kó ṣàlìjẹ́ Janus. a ní kí àwọn èèyàn wa kí wọ́n ti dán ọkọ̀ yìí mọ̀ lẹ̀ kó tó di pé ìjọba ó tẹ̀wọ́ gbà àbí táwọn bá lọ bá ìjọba pé ìjọba a fẹ́ máa lo kàlẹ́ndà méjì ní nàìjíríà báwọn ti bí náà bá dìde kí wọ́n náà dìde o tán bá ní kàlẹ́ndà o ló ti yé kí wọ́n dìde o bọ̀ táwa bá lọ bájọba tá a ní a fẹ́ máa lo kàlẹ́ndà nàìjíríà nínú délígẹ̀tì náà bá rán lọ tán bá gẹ́ mẹ́wàá tí pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì bá sọ pé ọ̀yá bísí ọ̀yá ká ọ̀sùn tí ò rí kà. tọ́dọ̀ wọ́sẹ̀lẹ̀ kejì tí rí kẹta tí ò rí kà yóò ní sẹ́ẹ̀sì síríọ́sì ohun tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbà ẹ̀yin gan ò mọ̀ ẹ̀yin gan ò kínní yìí yọba dọ̀rọ̀ àmúṣe yọba tíátà tí wọ́n bá jí mùsùlùmí lójú oorun pé ó ka oṣù ojú program tá a máa ń ṣe lórí social media déètì Islam la máa ń lò ẹ̀kọ́ kan wọn kàn lè fi tiwọn sínú àkámọ́ but déètì Islam gangan la máa ń lò so that a fẹ́ kí àwọn èèyàn wa káwọn náà máa wà wíà pé inú oṣù báyìí la wà inú oṣù báyìí la wà so Ramadan ò ní bọ́ lójijì ńgbọ̀n ọba ti ń kà á lọ ọ̀ka muharam Allah ti lu muharram o àti lo o àti lo o sáni o jùmọ́dà àwùlá jùmọ́dà sáníyà o rọ́jàb ṣàbán so ó sì mọ̀ pé ń tọ́kàn ní Ramadan Allah fi wá sí kòǹgẹ́ dáadáa o ẹ dákun ẹ jẹ́ kẹ́ wa oṣù tọ́lọ̀ nìyẹn o kì í ṣe oṣù oṣù ìsìláàmù ni o ó ti yé tìrẹ́lòmíì ó lè ní oṣù lárúbáwá ni oṣù ìsìláàmù ni o ọkàn gbé ọkọ lárúbáwá wọ̀ ni oṣù ìsìláàmù ni ẹ jẹ́ kí a fi kọ́ àmọ́ wa ó ti yé nínú mọ́ṣáláṣí ẹja fi ẹja máa lò ń bẹ́ẹ̀ kàlẹ́ndà tí wọ́n ti ṣe jáde tó jẹ́ kàlẹ́ndà tí yíra ẹ jẹ́ ká máa rà náà wá ẹ jẹ́ ká máa rà wálé káka máa káka máa fi ṣe gáìdì ni so àwọn tí ń wọ oṣù tẹ́ bá ti ń róṣù sùrùtọ́ ọmọ kéde fún wa ní gbogbo ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa so èyí tọ́kàn báyìí ni kágbà fíṣẹ̀ bíi lè láì mo sì fẹ́ fàṣìgbé sọ fún wa wípé data tá à ń lò fáwọn programs wọ̀nyí mo ti láǹfààní àti rí sí mo láǹfààní àti rí sí èyí tí a fi ń ṣiṣẹ́ gangan gangan gangan ta fi ń ṣiṣẹ́ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí n ti ń bá lọ pa mọ́ǹtì fifteen thousand naira ní dátà rẹ̀ A month ìta wá fi ṣe mọ́nítọ̀ rẹ̀ òun náà súnmọ́ bíi twelve thousand tẹ́bà sínú ilé látún ń lò kan àfi mọ́nítọ̀ rẹ̀ méjìlá ń lò papọ̀ so ìwọ tó bá fẹ́ máa fi ṣiṣẹ́ ládá lóṣooṣù kọ mọ iye tí ọmọ fi ṣe ládá ń bẹ̀ ọba sì gbé gbogbo aláwọ̀sán lẹ́sàn dáadáa so bákan náà ni pé ìdánilẹ́kọ̀ọ́ wa yìí máa rí pé òun ṣíà rẹ̀ fún àwọn friends yẹ káwọn náà máa tara tiẹ̀ náà gbọ́ àgbọ́yé Islam aláwo san wá ní ẹ̀san dáadáa. àwọn èèyàn jẹ́ kí n realize wípé kíní dísù tá à ń rà tá a sọ pé seven thousand ní kẹ́ẹ̀jì kan bàbá ńlá arọ́ ni o ló seven thousand o nígbà tí mo rí bíi seven thousand ti ń dé lára kẹ́ẹ̀jì kò kún kẹ́ẹ̀jì o wọ́n tuntun wá fowó kún báyìí àwọn ìjọba wa kọ́lọ́ bá lè tún wọn ṣe o wọ́n tuntun fowó kún so kíkẹ́ẹ̀jì gan tó lè kún báyìí ní ìsìn bíi ten thousand ni bíi nine sí ten ni kíkẹ́ẹ̀jì tó lè kún dẹ́nu.